وعلى مولانا وصحبه وسلم على صلى الله عليه وسلم اللهم صل وسلم على سيدنا محمد papọ̀ ní dídí àsìkò lórí agbára tí a ti máa ń pàdé ẹni àti àlàyé nípa àlámọ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa láti sọ pé àlùmọ́ ọ̀sẹ̀ pépé eléyìí títí bàbá wa ọ̀dọ́ tí ọlọ́pàá sọ̀rọ̀ wa lọ́dún sí wọn. báwo ni àwọn náà ni a pè ní àkáàrùn sọ̀lá ìgbìlúmọ̀ àlàyé nípa ìdájọ́ ìrun jímà tí mi ò bá gbàgbé ọ̀rọ̀ bí a kó lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sàlàyé fún wa nípa àwọn tó jẹ́ súnà òtúbà tàbí pé ìlànà bí àtẹ̀lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀sọ́là bó ti máa ń ṣe òtúbà. inú àwọn ìlànà wọ̀nyí wọ́n jẹ́ pé wáyé pé òtúbà méjì ni àtẹ̀lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀sọ́là ló máa ń ṣe. ìyẹn náà sì ni àwọn ẹni ìsáájú òun náà ni wọ́n bá ṣíṣe orí ẹ̀rọ làwọn náà wà. tí wọ́n sábà yẹ pé yàtọ̀ ìpàdé ìwọ̀wọ́ àkọ́ yìí yàtọ̀ ìjọba ìdáhùn máa dùn lókè. فالحديث متفق عليه أما الزواج يجب أن يكون أن يقتل قائما لفعل الرسول صلى الله عليه وسلم ولقوله تعالى أو ذلك الشيطان الرجيم وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين súnà kútùwà méjèèjì yìí àyàkùbàbọ̀ iná òun náà lè kí kútùwà náà wáyé lórí ìdúró ìṣe lórí ìdòdó orí ìdúró ni kútùwà alákọ̀ọ́kọ́ wáyé orí ìdúró ni kútùwà ẹlẹ́ẹ̀kejì náà yóò wáyé. eléyìí jẹ́ ìrísí àtẹ́nibà àtẹ́nibà tí wọ́n ṣe àti pé gan-an táwa lọ lè mú ọ̀rọ̀ tí ọlọ́run ọba àdéhùn ọlá sọ fún wa. nígbà tá a lè kí ìrún jìnnà lọ́wọ́ níjọba tí arákùnrin kan tí wọ́n ló kó àwọn oríṣiríṣi àwọn ọjà wọ̀lú láti lè fi distract attention àwọn èèyàn láti lè gbé àwọn èèyàn kúrò ní ibi ìrun. nínú ìtàn tó wáyé ni wípé ó tún wà lálẹ́ òun ṣe lọ́wọ́ jọ́ náà lárakùnrin náà fi dé torúkọ arákùnrin náà ti gbajúmọ̀ pé a máa jẹ́ dá ìyàtọ̀ ìtẹ̀lẹ́bí òun wọn ló kó ọjà wọ̀lú jọ́ ọlọ́run ni ọlọ́run bá lẹ́yìn ọlọ́tọ́ka ti sí i pé kú gbogbo àwọn èèyàn kan ní wọ́n tọ́lá ti ń láti lọ lè wo ọjà tí ẹni náà kó wọ́n fi ilẹ̀ sórí ìdúró wọ́n lé ní díẹ̀ mọ́lẹ̀ ìlú kọ́dá ní ti lọ́wọ́ jọ náà orí ìdúró ni ànẹ́bí wà láàrin ibi tuntun tó wà ìyẹn nínú súrátù jùmọ̀ ọlọ́run wá ní orí wọ́n pé kóòlù máa ń da wọ́ ìkọ́ ìlú tí ànẹ́bí sọ fún wọn pé wọn ò bá sì dúró ká gbọ́ túbà kí wọ́n gbọ́ ọlọ́run torí pé máa ń da wọ́ ìkọ́ ìlú èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run oore tọ̀dọ̀ ọlọ́run òun lọ́rùn mà dáadu ju fífi ọlẹ̀ wọn fi ọ lórí ìdó yìí lọ. Wallahu khayrur raziqin. ọlọ́run apàdé yìí pé ọlọ́run sì lẹ́nu tí máa ṣe òun ló lóore jù lẹ́nu tó lè rántí pé òun ló lóore jù lẹ́nu tó lè ṣe àtúntò kan bọ́lẹ̀. wọ́n ti ṣáà níbi àyà yìí wípé kọ ìmọ̀ sẹ́fẹ́lú bẹ́ẹ̀ náà nìyẹn pé anábì ṣe ń túwà lọ́wọ́ jọ náà lórí ìdúró. bákan náà wà ní wáwò yẹn náà ẹ̀rí kan fẹ́ pé lè fẹ́ ilẹ̀ rọ̀tòlù wà ní kọ́ọ̀lì kìtà àlà wà ní àmẹ́lẹ̀ mùsùlùmí àìlẹ̀. àwọn wáwò yẹn náà á kúkú láàmù yẹn náà ìyẹn ló bá a pé wà àmẹ́lẹ̀ mùsùlùmí àti fún bí àwọn mùsùlùmí ẹni rè sáájú náà báwa náà ti máa ń ṣe é táwọn náà wà lórí ẹ̀. bákan náà nínú sunna tí àlejò máa ń ṣe nígbà táwọn náà bá ń ṣe kúkú wà lọ́wọ́ ọ̀rọ̀ ìsọ̀nù à ń yà àtẹ́mìlà àlẹ́ ẹ̀sọ́ wà láàrin. ẹ̀sẹ̀ gbẹ̀rẹ̀ wọ́n sọ yìí wọn ò sọ wípé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ilé ìjọba sọ yìí lọ́dọ̀ àwọn àkàlẹ́ àti lọ́dọ̀ rẹ̀ wọ́n ní nínú súnà ni tó lè tó bẹ́ẹ̀ tó ṣe wútúbà kó mú ọ̀pá kan lọ láti gbára lé yẹn ló bá lọ tẹ bá dé àwọn kò mí lélẹ ẹ bá rí pé lórí pọ́ǹsì máa mú ọ̀pá náà ni ó wà. ṣùgbọ́n eléyìí kọjá dandan ó ní wà láwì yìí àwọn àbá àti ìpolówó àìpé wà láwì yìí kọjá dandan kó jọ̀pá bí mẹ́mbà rẹ̀ bá ti wà gòríjì ọ̀pámá ní mímbàrú bá ti wà mímbàrú yẹn ìtumọ̀ ẹ̀ náà ní pé èyí máa lọ ara ṣẹ́yìn nítorí ẹ̀ ló mẹ́rin náà nìyẹn pé alẹ́ èyí máa ara ṣẹ́yìn ìgbára lé kankan torí wípé kéèyàn dúró láàrin wákàtí kan àbí kó ti mọ́tò bẹ́ẹ̀. eléyìí ó máa jẹ́ mùsàádàtà ìrànlọ́wọ́ láti lè fúnni ní àlàáfíà. ìwà ti pé dandan ni kọ́ wá jẹ́ fún pé ọ̀pá náà lè yọ ọmọ wákàtí. bí mímbàrú bá ti wà yẹn lè gbára lé mímbàrú yẹn lè gbọ́ wálé mímbàrú. eléyìí náà máa dúró nípò wípé èèyàn sábàrà lé nǹkan kan. ẹnì dépò pé ó ti tún kọjá pé mọ́mú tó ń fà lọ́wọ́ nìkan bí wọ́n ti ń lọ náà ẹ̀rí pọ̀pá náà lọ́wọ́ wọn. pọ̀pá àlùkíńbà àtẹ̀wùláwàlì àwọn ẹgbẹ́ tí wọ́n láwọn ń lò táwọn agbára nílẹ̀ nù ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn kì í ṣe wípé ipò dandan ló wà torí pé nǹkan tá a lè ṣe nǹkan ní ìdìbò rẹ̀. bákan náà nínú súnà rẹ̀ wàlúùfẹ́ nà àyè kò síra àbẹ̀rù kọ́ àwọn ti yí. òun ni kí èèyàn ní lérò gbà sílẹ̀ kọ́ àwọn ti yí ìdájú kọ rẹ̀ tí ó dájú kọ kó jẹ́ fèsì ẹ̀ báyìí náà ni yóò dájú kọ lèbi yìí ni sọlọ́mọ àdìgbòsílá torí ìṣe àtẹ́nìta ni mo máa ṣe. báyìí máa ń tẹ́tí wà lọ́wọ́ àdébí àfẹ́sì iwájú ẹ̀ báyìí báyìí máa ń tẹ́tí wà lọ́wọ́. ولأن التفاته ولأن التفاته إلى أحد الجانبين فتقول يا الله ẹ̀sìn ọmọ wo ẹnìkan ní apá tó pàṣẹ rẹ̀ yálà ẹ̀sìn ọ̀tún ni àbí ẹ̀sìn àlàáfíà ẹ̀yìn ọdún alẹ́ àpà tòbí túmọ̀ sí pé ẹ̀ ń kó kó lọ́dọ̀ àwọn kan nìyẹn. wà mọ̀ àdáfàtọ́ lè sọ̀nà ìjábà lérò báyìí ni pé kéèyàn máa tó ń fà kó tó wá yí báyìí kèé ṣe wípé wíwò báyìí èèyàn lè yírùn kó wò báyìí èyàn lè yírun kó wò báyìí ṣùgbọ́n kọ́ wá gbogbo fèsì rẹ̀ yẹn kọ́ dájú pẹ̀gbẹ́ bí àbí kọ́ dájú pẹ̀gbẹ́ bí kọ́ gbọ́n ti kúbà lọ́wọ́. wọ́n lé yóò sí náà kò sí àlẹ́ ìlú sọ́mù wá wàlú sọ́lá kò má dábàá pẹ̀lú sọ́nà wọ́n lé yìí yàtọ̀ sí bàtà lè ti ṣe. Tẹ̀lé àwọn sọ́mù wá wàlú sọ́lá tó bàtà lè yà kúrò tẹ̀lé kọ́ àwọn yá sìláyé ìfọ̀rù náà ìmọ̀ àti ó máa nígbà tí wọ́n ti wúwà lọ́wọ́ ẹni tó fẹ́ sí iwájú ẹ̀ wọ́n yẹ tẹ̀lé bí ìlú múlẹ̀ àbẹ̀wò àwọn tí wọ́n ti bẹ̀ ní mọ́tàkì gbà náà àwọn tó ti kí ni yẹ tẹ̀lé bí ìlú náà wù àwọn náà dájú pọ̀ náà lẹ́yìn sọ́mu wá wà lẹ́yìn sọ́lá bí wùdú ìyẹn pẹ̀lú ojú wọn làárọ̀ pọ̀ náà lẹ́yìn àwọn náà ó ṣe ń tẹ àlẹ́bí nígbà tá a lè máa ti kẹ́ nígbà tá a máa ti tú àlọ́. lẹ́kọ́ ìdí nínú màtúrẹ́lì màtúrẹ́lì ọ̀rọ̀ àbá wà sílẹ̀ àbúrò màtúrẹ́lì wọ́n bá wáyé fún wa. káàlà ìdá sẹ́wà alẹ́ nígbà wọ́n ti àmẹ́ta ti dúró déédéé lórí nígbà ìsẹ̀kùbà náà bí wùdú ìnà. a fèsì àlẹ́bí pẹ̀lú fèsì wàbá ìgbà àrò fèsì àlẹ́bí. ọ̀rọ̀ wa rò àmọ́ àwọn àtàlẹ́ ni wọ́n gba àdéhùn náà wà. níbi tí àwọn aláàbírí àdéhùn náà bákan náà àwọn bá sọ̀rọ̀ ẹ̀ pé báàbù mi náà bẹ̀rẹ̀ àdé àwọn abáka àdéhùn yìí náà àwọn òyìnbó lọ sọ̀rọ̀ ìkọ̀kọ̀ rí àwọn òyìnbó sọ̀rọ̀ ìkọ̀kọ̀ rí. wà ní sọ́nù nínú súnà bákan náà àyè òun ni kí ajẹ́ kí ó tú àwọn máa ní níwọ̀n káwọ́jẹ́ kí ó tú àwọn olù tẹ̀síra mọ̀ mẹ́tìlá ní ìmánúwọ̀n eléyìí tí ó ṣe déédéé ẹ̀rí ìmánúwọ̀n yẹn gbọ́dọ̀ kékeré ọgbọ́dọ̀ jẹ́ ìmánúwọ̀n eléyìí tó ṣe déédéé káwọ́jẹ́ kí ó tú àwọn olù bí àìsùn láyà máa ń lò níbi tí ò ti ní kí ẹ tí ọ máa tẹ́sìrọ̀ nùfúùfùrọ̀ tó ṣe wípé ẹ̀mí wọn máa wá sápò mẹ́ hmm? ẹ̀mí wọn lè kéde tẹ́sìrọ̀ wọn máa sápò mẹ́ nígbà tí kú àbá kọ̀ bí ẹ̀sìn ń padà tó mẹ́ta wọ̀ àbẹ́ ẹ̀sìn ń tún ẹ̀mẹ́ ẹ̀rọ náà tó máa ń parí la tó mẹ́ta ẹ̀sìn pé ẹ̀mí tó ti rẹ́ sílẹ̀ náà. gbogbo ẹ̀dá tí gbọ́ wà láti wákàtí méjì sẹ́yìn náà wọ́n ti gbàgbé náà. bákan náà wàlá ìkọ́ sírú dàgbàsíra mọ̀kílẹ̀ kòtùkọ̀dà jẹ́ ìdí òtún kúrú náà tí ìkúrú rẹ̀ wọ́n pa àyè bá mọ̀kílẹ̀ nìyẹn tó ká bùkù bá. tó bẹ wípé fàlàyé sẹ̀mí ìdúnà mi ní á àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè rí àǹfààní kankan ṣe níbi wúwà náà tá a lè kẹ́ni tá a lè rí àǹfààní kankan ṣe nínú wúwà náà. فقد روى الإمام مسلم عن عمار مرفوعا أما إمام مسلم wọ́n á mú àdìsí tó wá nínú síra wọn àbáwọ̀ àmẹ́rin ni wọ́n náà gba àdìsí náà wá. wọ́n ní nà tó la sọ̀lá àti rọ́jòlì wọ́n ní kí irun èèyàn kó pẹ́ túlà yẹn kó pẹ́ wà kó gbọ́dọ̀ bá ti ní kí kó eléyìí jẹ́ àmì àgbọ́yé rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni lè ìnàtọ̀ ayé àlàáfẹ́ àmì lọ́jẹ́ níbi àgbọ́yé ìlú abíkíwẹ̀ fàáfíìlú kọlá pàtàkì ẹ jẹ́ kí kéwù kíkà yín níbi ìrún kó máa gùn ìyẹn níbi ìrún tó máa wọ́n sọ yẹn o wà á sí ìrọ̀lẹ̀ kútù bá kí kútù àwọn ìṣòro ti kẹ́lẹ̀ kútù àwọn ọmọ níwà. níbi àdéhùn yìí àwọn àbáwò yẹn ti ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá àdébìnrin náà gbọ́dọ̀ wà lọ́wọ́ mẹ́rìnlá ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ làwọn àbáwò sọ lókè lẹ́ẹ̀dẹ̀ lọ́sọ lókè lẹ́ẹ̀dẹ̀. jẹ́ kúkú eléyìí sí àwọn èèyàn náà fà níbẹ̀. ìrún tí mà sáàsì kí náà tí wọ́n ní kóhùn ó pẹ́ òun náà gbọ́dọ̀ tún pẹ́ ju o kéde tó wà bẹ̀rẹ̀ rákà látọ̀gbọ́ tí ó wà jẹ́ sí pé tíwájú ìdìzáà ni pàtó wà ti jẹ́ lẹ́ẹ̀kejì sọ́tò àárọ̀ olùbàdàn aka péjẹ aláwọ kọ péjẹ lẹ́ẹ̀kejì péjẹ lẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ rẹ̀ kàwé lẹ́yìn rẹ̀ torípé kíni tupa àwọn tó wá látẹnusẹ púpọ̀ gbogbo àwọn kàkà ń sọ yìí ẹ̀rì kan ti sọ tójú ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn fún wa àlàyé tó kàwé kó yé wa ń bí òun ni kí ẹni tí ó bá jẹ́ imam ó gbọ́dọ̀ jẹ́ ọ̀hún jùlọ àbí ó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó ṣe wípé kútùbà tó wà ṣe kò ní máa jẹ́ sí wípé tẹ̀kra wálé ìsìn náà kò ní máa jẹ́ pé ìdẹ̀ka náà wọ́n kàn wá rìbítì àwọn gẹ́gẹ́ náà tí ò ń wá nílé àwọn akọ́kọ́ tó fẹ́ mú jáde ń wá báwọn èèyàn kò sì gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó mú jù fẹ́ bá èèyàn tún ní rí kíni táwọn èèyàn ní rí àǹfààní mú mẹ́. bí ẹ bá ti sàwọn ọ̀rọ̀ ní sókí tún táwọn èèyàn láǹfààní ó lóore ju kí kútùbà wọn wá gùn gbáná kó wá jẹ́ sí wípé nígbà tí ẹ bá wá kírun ọjọ́ òsì lọ dépò pé súrátò lè kìkìlá ọ̀fẹ́ ẹ̀ lè yóò bẹ̀ẹ́ lè jẹ́ sípáyà kan lọ́bẹ̀ẹ́ sáà nìṣó alákọ̀ọ́kọ́ níbi tí wọ́n lọ bẹ̀rẹ̀ á ah, àgbẹ̀fẹ̀ báyìí. ó oh, ṣe ká bá dé àdìkan ni lóòótọ́ àwọn olùkọ́ bẹ́ẹ̀ ká káyà àtàwọn sọ́ọ̀tì kìláàsì. ọmọ wa bẹ́ẹ̀ dípẹ́ ní wa bẹ́ẹ̀ di méjì ọ́ àpé sọ́ọ̀tì kìláàsì ti méjì omi kíra ká àgbèjì. òwúrọ̀ àwọn ọ̀sán wọ̀nyí wọ́n fẹ́ ká kíyèsí. kọ́mọ̀ lọ́jọ́ ti ní pé kútùbà táwọn máa ṣe yóò ti kó àwọn èèyàn yóò ti tú àwọn èèyàn ìrún táwọn abẹ́ sí àwọn àwọn sáré kí ní kí súré mbájà súré mbájà ẹ̀yẹ dàkà ẹ̀rí irú àwọn ìrún yìí òun ni irun tó yẹ ká ènìyàn ò ní sí ìnáwó sókè tí ó máa forí sọlẹ̀ ẹ̀rí yòó ní sì délẹ̀ tí ó máa nàró sókè padà irú àwọn àwọn báyìí ìrún la ń pè òun là ń pè ní ẹyẹ dàkà àbí ká kó ní sùúrù bájà. wọ́n ní wàá máa nà sọ́wọ́lì yìí wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ anábì tó fẹ́ pé mà ìnà tó mẹ̀ fi kè yìí wọ́n ní ayé aláàmọ̀tọ́ àlàáfíà kè yìí lè yìí jẹ́ àmì táàbù mọ̀ pé ó ń tọ̀ ọgbọ́n ti ń jẹ́ ìmọ̀ fùdú àyè. ويظن أن يرفع زوجه بها bí ìmáàmù bá ń ṣe útúbà lọ́wọ́ ohun ìmáàmù ọgbọ́dọ̀ lòkè. lẹ́yìnàmú bàbáwọ̀ àlẹ́mọ̀sẹ́là tó bá lórí káàmì ìlà ọ̀tọ̀bá táwọn ìgbà ṣe útúbà ẹ̀nà àtọ́ òkùnkùn òwò àlẹ́bí olókè wọ́n ti tẹ́tí àbọ̀bọ̀ bò wò kódà ẹ ó máa rí lẹ́yìn yìí pé pàṣẹ èèyàn ń bínú bẹ́ẹ̀ ni yóò lé lára nẹ́bì. wàdà nàdá àlejò ẹ kọ́ òfin lọ́fọ̀ wọ́n torí pé kí ọ̀rọ̀ yìí ń wáyé bẹ́ẹ̀ òun ni ó fi lè máa wọnú ẹ̀mí àwọn tí bá ń gbọ́. wọ́n á ti lágbo tẹ̀lé wa eléyìí sì ní bí dé òpin níbi kéèyàn ó ṣèkìlọ̀ fún mi. وأن يلقيها بعبارات واضحة كي يوسف مامون سبحانه pẹ̀lú àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ eléyìí tí yóò hàn sí ni tí ó kílẹ̀ kọ̀wé ìyá tí ó sì lágbára dáadáa mọ̀ á fi ọ́ tí ó sì máa nílapa bí ìbàrá ti bí ìbàrá ti jẹ́ sílá pẹ̀lú àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ eléyìí tó ṣe wípé yóò jẹ́ ìdí kò ní ní àléébù ìdánláhàn ọ̀rọ̀ kẹ́lìmà jẹ́sìdìlà nínú ìdílé arúgbáwá ó ní àwọn ọ̀túnmọ̀ tó pọ̀ tí wọ́n á ní jẹ́sìdìlà. دبا نفايو جزلا أي سخيا كريما نما فايو كان جزلا في عطائه أي سخيا كريما لما أقول فايو هو جزل هو جزل بأرض بأرض أي كان جسر بين الخطباء أي فصيح من الخطباء فصيح من الخطباء لما أقول صيف جسلا أي قطعة قطعة من الشيء من شيء قطعة من شيء gẹ́sìlẹ̀n tó ìpín kan ṣùgbọ́n ìpín yẹn wá jẹ́ ìpín tó pọ̀. wọ́n tó lè wọ ní kẹ́sọ̀ ọ̀dọ́ tó lè pe jíìsìlá wọ́n lélẹ̀ yìí àwọn sọ yìí pé sàkọ́ lẹ́bẹ̀rẹ̀ sàkọ́ lẹ́bẹ̀rẹ̀ ayé ìnáwó lẹ́bẹ̀rẹ̀. الأخير tó jẹ́ sí pé òun láwàárí tó ṣe déédéé ọ̀lọ́ àlẹ́ ṣùgbọ́n òun láàrín kọ́ bá ibi yìí mọ́ wọ́n lé òdìka sọ pé já àbí àlùfáàbẹ̀ ǹjẹ́ zìlà ẹ̀rí wa já bí àlùfáàbẹ̀ ǹjẹ́ zìlà ayé bí àlùfáàbẹ̀ fàṣíhà. ìwà ilé ìlànà sọ yìí. ẹlẹ́ẹ̀ lọ wo àwọn mújàm ẹ̀rí àwọn bá sọ yìí bẹ́ẹ̀. wọ́n tó bá ní làárọ̀ bí lọ́rùn bẹ́ẹ̀. ó jẹ́ pé ìsán làárọ̀ bí ó sì ju lọ láti wò. ṣùgbọ́n kìdí kórìí tọ́sí ẹ̀sìn náà tọ́sí ẹ̀ ya, rọrùn. bọ́mọ wa ní síra àdìsánù na bí kò fẹ́ wù fúnra rẹ̀ ọ̀dà àwọn jìnnà o ọ̀sẹ̀ lọ kọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wò wọ́n ni. bẹ́ẹ̀ wá lọ sí jìn. ọ̀sà wọn wá sílẹ̀ ó lè rí. oríṣiríṣi ni àwọn wọn lè máa ń yẹn lọ́tọ̀ ní ń wo ti wa turba wọn kan bẹ́ẹ̀ ní wọn dictionary wọn tó ní títò abàjáde àwọ̀tà àtàyà òun ni wọn fi tó àwọn òmíì tọba bẹ́ẹ̀ wò àwọn arábí yẹn ló lọ wò wọn dẹ tó míì nítò àwọn òrùkù hàrìkì sípàtò lùbùrù nínú ilmu tajwid òun ni wọn fi tó òmíì. àwọn màálì mi lọ́sẹ̀ pé àwọn wà báwọn. àwọn bí sùn lọ́sẹ̀ pé tọ́wọ́ bẹ́ẹ̀ wà nínú ẹ̀ ní nìdánlá ọ̀rọ̀bítà ń sọ yìí ìlú kó sí wàá lọ lè wo árùkùlà àkúyè árùkùlà àkúyè yẹn lọ́ọ̀lọ́ lè wò irú lè lam ọ̀wà lọ lè lam ọ̀wà lọ lè báàbù bí ilé ìtàkùn yìí ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ìgbésẹ̀ ọ̀rọ̀ mẹ́rin mẹ́rin ẹ̀kọ́ ni ó ṣe yí yẹn àwa kọ́ ní jáde àlàkọ́. òun rẹ̀ ti kọ́ ẹ̀ jùmọ̀ lẹ́nu sí òun. táwọn ara kọ́ láàrin oníye iṣẹ́ láàrin ṣe. táwọn náà ti lọ máa ń sábà lórí ẹ̀ láti lọ lè orú àwọn màájìmọ̀ kọ̀ọ̀kan tó wà lábẹ́ táwọn yìí. ṣùgbọ́n sọ́kù ti báyé jẹ́ onídìí ilé wọn wá jẹ́ wọlé wá wọlé wọ́n gbogbo gbogbo ẹ̀ wá bọ́ ní oníkẹ́ni náà ń bọ̀ wá pẹ̀lú tíra báyìí pẹ̀lú tíra báyìí. mo ti wá rí òun náà eré ìdáwọ́ ara sọ wọn lẹ́sẹ̀ sàbí ọ̀tọ̀ wá rí sàbí bẹ́ẹ̀ agbọ́gbọ́ òní gbọ́gbù sáfìsì òsì mẹ́ ọwọ́ adé dákọ̀ bá bẹ́ẹ̀ sàn láàárọ̀ mi ọba bẹ́ẹ̀ lè sàn láàárọ̀ mi mà í pé ìtọ́ ọbẹ̀ ṣùgbọ́n àwọn mújáwọn eléyìí tó jẹ́ ti tòsí tòsí bíi mújáwọn ìwà sí àwọn eléyìí ń tún orí níbẹ̀ ẹ̀ àfihà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbá àkọ́mú tutù láàbálí yóò tún orí. èyí tó pàdé mọ̀lára tó mú jírù ní kéde mú jírù àlàbí àbí o tẹ̀lé fún tẹ̀lé lọ́kọ́ mú jírù àlàbí tó tóbi tóun bèbèrè páàlì kan lọ́kọ́. ìyẹn ló bá ló jẹ pé wá ọ̀nà ọ̀yẹn náà agbọ̀dọ̀ náà wà gẹ́rù. tóbi wọ́n fẹ́ pé mójú àlàmì náà ní dísẹ́rárì tiẹ̀ tó o ní màá yẹ fẹ́ fíkìrà tiẹ̀ tí èsì ìsìlámù yẹn náà wà bẹ́ẹ̀. tó bá tó àwọn kẹ́lí màtàkùn ọ̀tọ́ ẹ̀ máa wọ amúsílà kan wá amúsílà yẹn náà ni wọ́n máa rí gẹ́gẹ́ bíi àmúsílà tó lè gbára lé tó sì fà ọ́ jáde kúrò nínú. àwọn kan wọ̀nyí kàkíyèsí títà ti lọ ní wípé yáàbí àlùfáàbí ìjẹsìlá ayé bí àlùfáàbí fàṣíhà. ó gbọ́dọ̀ jẹ́ àwọn ìbára tó ti ń pé yóò wà fàṣíhà gẹ́gẹ́ bá wàhálà ti sọ yìí pé táwọn sọ yìí pé kẹ́límà àní kẹ́lẹ́ fàtọ́ àtọ̀lù kẹ́lá fàtọ́ àtọ̀lù kẹ́límà fàtọ́ àtọ̀lù mọ̀tẹ́kẹ́lì. ṣùgbọ́n ìtọ́kùn wá sí yìí táwọn dààmú ti lórí kẹ́lẹ́ fàtọ́ àtọ̀lù kẹ́límà. mọ̀lọ́jà ayélujára ìbàlájà wáyé náà fún un abẹ́kọ̀ọ́. fàtọ́ àtẹ̀lẹ́kẹ́lẹ́mà oníkẹ́lẹ́ tànáfùwò lòwù. àwọn ọ̀tọ́ lẹ́nu wá táwọn èèyàn kọ yé ọ̀gbọ́dọ̀ já àwọn tànáfùwò lòwù ọ̀gbọ́dọ̀ wọn wà bẹ́ẹ̀. nígbà tó bá fẹ́ mọ́rọ̀ wá ọ̀gbọ́dọ̀ tí ọ̀rọ̀ sí yóò kílíà táwọn èèyàn kọ yé tànáfùwò lòwù ní sílẹ̀. mọ̀ká àlọ́ bẹ́ẹ̀ máa gbọ́rọ̀ kalẹ̀ ọmọ wa dààmú àwọn èèyàn ẹ̀rí bàbá náà wà bá ti wà fẹ́jọ́ kan ọlọ́dáwà wá ní òun ti dààmú àwọn alágbáwá yẹn lẹ́yìn wọ́n sọ ọkụ ló tó sọ ló lọ́dún bá ti ń bá lọ. wà á sábì jẹ jíjà yá ọ̀tá wà á sábì jẹ jíjà. wà á sábì jẹ jíjà. mọ́nà àbí kẹ́lẹ̀. hali lọ́la yà sá hali lọ́la. wà á sábì jẹ jíjà. ń bá bá wà á sá wà á kúrò dáná ní pàǹdà wà á sábì jẹ jíjà àwọn ni kí ni tuma kẹ́rin wàá ta ní tẹ̀lé ẹ̀rọ tí yóò bá wọn sọ ní lágbára rẹ̀ o ti wàhálà ní púpọ̀ dàrú mi lọ. hali àtàlà rẹ̀ tàbí kẹ́rin tó wàhálà tẹ̀lé bá tẹ̀lé àrùn yíyá. هذا لا ينافي òwúrọ̀ àwọn kan wọ̀nyí kèsì tí kí abẹ́ tó ń sọ aláwọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ níbi káwọn nígbà tẹ́ ń ṣe tíátà irú àwọn kan yẹn kọ́ ni èèyàn máa ń lò. wà á tó kan àyẹ̀dù wa ẹ̀yìn mùsùlùmí nínú súnà náà ní sẹ́wà tó wà lọ kéèyàn ṣàdúrà báwọn mùsùlùmí bìmọ̀ bí ìsọ̀lá òbí nìyẹn lágbà táà náà ní pé yóò sáǹfààní fún ọ̀rọ̀ ẹ̀sìn wa wàdùnìyàwó àti ọ̀rọ̀ gbígbé ayé wa wọ́yẹ́ ti wà ní báàmì ní mùsùlùmí kásàtó àbáwọn tó jẹ́ àwọn ìmáàmù mùsùlùmí gbogbo kásàtó àbọ̀ wọn. wàhùlá tó mú òye àti gbogbo àwọn tí ọlọ́run ti ṣe olùtakókò dáadáa láàyè pọ̀ níbi àlámàlẹ́ ọ̀rọ̀ ètò ìgbésí ayé wa náà. wọn bá wọn jẹ mùsùlùmí wọn bùkátà sáájú àlọ́ lọ wa. bẹ̀sùn ọ̀dà yìí wọ́n tọ̀ lórí pé wọ́n àkó bá wa ṣe dáadáa fún wa wọ́n àkó ṣe kẹ́lẹ̀ wọ́n àkó ṣe fún wọn ti kò ń gẹ́ lórí àwọn àti ọmọ jẹ́ ìlọsíwájú àti ṣe dáadáa fún wa. bàbá abẹ́wẹ́ nu wọ́n á pèsè ọmọ ẹ̀kẹ́kẹ́ nu kẹ́kẹ́ lágbára bí wọ́n fẹ́ ní ká mọ̀ pé wàtá àtàtúwá ẹ̀rù ìwò láti ìwò mọ́ wọ́n ní ká mọ̀ pé àtọ́ àtúnṣe fún àwọn tó jẹ́ olùmọ́lútó àlámàrí ọ̀rọ̀ ayé wa fèrè kútùbà níbi kútùbà ti ṣe máa ń bá ẹ̀ńdà mùsùlùmí wọ́n ti kábàá pé ilé ìtajúmọ̀ lọ́dọ̀ gba mùsùlùmí. ọ̀rọ̀ wà lẹ́yìn àmẹ́lú lórí eléyìí iṣẹ́ táwọn náà máa ń ṣe òun nìyẹn. والصلاة من منهج أهل السنة bíbélé òfin àlọ́lùwà ọ̀gá tí ọ̀nà jẹ́ ìṣekòógẹ́ àti ìwúlò yìí ní mẹ́nájà àdìsọ́nà wọ́n ló jẹ́ kan nínú ìlànà àwọn àfa onísúnà wọ́n ní nínú ìlànà àwọn àfọ òsúnà nílé ìwà wọ́n ti ra à. wọ́n tẹ́lẹ̀ kúrú ní mẹ́nájà ìwòsílẹ̀ à káwá fi bẹ́ẹ̀ lẹ̀ kámọ́tà tó àbá àwọn jẹ́ àti ọlọ́pọ̀ àlámàlú ọ̀rọ̀ ẹ̀sìn wa lórí kámọ́tà tó àfún wa wọ́n ní ìlànà àwọn àbó oníbíjà ni ìlànà àwọn oníbíjà ni. قال الإمام أحمد قال أبو الإمام أحمد فقلت لو كان لنا دعوة مستجابة tọ́ba tẹ fún pé àdúrà kan tuntun bẹ tó ṣe yí pé àdúrà tá a fẹ́ ṣe yìí nínú gbogbo àwọn àdúrà tá a fẹ́ ṣe wọ́n wá wa ní ìyá àrùn tó ẹyọ kan náà ẹ̀rí àbẹ̀rẹ̀ owó àbẹ̀rẹ̀ èkó àbẹ̀rẹ̀ ọlá àbẹ̀rẹ̀ ọmọ gbogbo àwọn kan téèyàn máa béèrè téèyàn máa béèrè àbáwọn máa sọ̀rọ̀ àdúrà fún. wọ́n á yẹ kó gbogbo àbá àti wọ́n sọ yìí ayọ̀ kan náà lábẹ́ ní ìlú abẹ́ kan náà lábẹ́ kọ́ sọ́nù gbogbo ẹ̀ hádà kan lè mọ̀ ààrẹ wọ́n ní làdà áwọ̀ nàbí á ìsòǹtọ̀ àdúrà yẹn àwọn ẹni káàkiri làbá ti àwọn làwọn tó jẹ́ aláfẹ́ wa ẹ̀wọ̀n ibi tí àbá àjọ àmọ̀ tí wọ́n gbé ipò kásàdúrà fún àwọn tó jẹ́ olórí wa wọ́n gbé àwọn ẹni táwọn ṣàdúrà fún táwọn láàmú wa lọ lè takò yìí pé ẹkú kan ẹkú àdá ẹjá lọ dàbí. eléyìí ń júwe bí Islam bó ṣe gé ẹ̀sìn tó gba ìfọ̀kànbalẹ̀ láàyè láwùjọ nínú ìlú. olórí òun jẹ́ mùsùlùmí ni o kò jẹ́ mùsùlùmí ni o táwọn sáà ni wọ́n. àkóso ètò àlámà yọrọ yìí wà ẹ gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ sàn. lójú àwọn tí wọ́n máa jẹ́ ìlọsíwájú fún yín náà wà máa tí ó wúlò fún yín nínú wọn ó dáa kọ́lọ̀ wọn tún wọn ṣe kọ́lọ̀ wọn máa fi wọn ṣe kò ń gẹ́ sọ̀rọ̀ àti mùsùlùmí òun náà ti wúlò fún mùsùlùmí náà ẹ̀rí mọ̀fúnmù alábà àbí ọ̀rọ̀ ẹni kẹ́ni o òun ni wàá fi yẹn fàsáàdì ní mùsùlùmí níbi kí ìdààmú ọba wọn náà ìdààmú ọba ìṣe ìgbẹ́ lábẹ́ wọn náà ọ̀rọ̀ àwọn àbá ọ̀rọ̀ àgbáni wọn á ní olórí ti fẹ́ lókè tóun ṣe pé fún ìgbé kọ́ jábọ́ tọ́ba ti jábọ́ náà kọ́ ọ̀rọ̀ ẹ̀ náà lẹ́jà lé tọ́ba jáde ọlọ́run kò lè kán lọ́wọ́. kò yé wa ẹni tó kẹ́kọ̀ọ́ lọ pé o ta ọmọ ìjábọ̀ jáde wọ́n máa ti gbẹ̀lá bẹ̀ tó bá já bọ́ọ̀lù ọlọ́run ọrùn rẹ lè kàn òun tó já bọ́ọ̀lù ọlọ́run olùmọ̀ wàá ti ti kú bẹ́ẹ̀ tó ń padà lọ báyìí lọ ọ̀rẹ́ àwọn abẹ́rẹ́ ọmọ kọ́mọ̀ jábọ́ dá kọ́mọ̀ jábọ́ ntọ́lọ̀ ọ̀sẹ̀ lókè ojú wúlò kó láti yọrí ẹ̀ ṣe kí wọ́n tó fẹ́ sáré lórí ìdíkẹ́lẹ̀ ọ̀rọ̀ lè tó gbádùn. wọn làbùkí táwọn àbá wọ́n tọ́ wà nù mọ́tò tọ́ wà ń pè dírẹ́bà yìí kò tó wà wáyé wọ́n lẹ́nu wà nù mọ́tò. tẹ́lá yìí ẹnu àwọn dírẹ́bà ẹnu tẹ́lá ló kó sí ní mọ́tò náà ni wọ́n náà wà. tọ́lọ̀ wa tọ̀ wá sí kí dẹ́wà àwọn ọkọ̀ tó ní ẹgbẹ́ rẹ̀ gan-an lọ́kọ̀ọ́ tó fẹ́ẹ́ ẹgbẹ́ rẹ wọn dépò wọn bá jà dáadáa ẹgbẹ́ ibi ọwọ́ àgbọn náà ni ọkọ̀ wà wọ ẹnu tirẹ̀là òun náà àdìpadà ní ti bẹ́bọ̀. ìpètò ọ̀fẹ́ lé náà nìyẹn àpèjúwe ni gẹ́gẹ́ bí ẹni tí ìsàkó àbámọ̀ tó jẹ́ alákòóso àlámà lọ́rọ̀ wa ìsàkó àfọwọ́n tí ọ̀jẹ́ lórí tí ó kà á sí kankan ṣùgbọ́n ilé tí wọ́n ń sọ yìí wọ́n ń sọ lórí wípé ní báyà tí wọ́n jẹ́ ìmáàmù àwọn àyè wọ́n lẹ́tọ̀ọ́ káwọn ti tẹ́lẹ̀ òkú káwọn gbàgbọ́ àwọn bẹ́ẹ̀ òkú jẹ́ ìmáàmù náà ìtú wọn làbá wà wọ́n lẹ́tọ̀ọ́ káwọn gbàgbọ́ àwọn nígbà tó wọ́n wá ń báyìí tí wọ́n làwọn abẹ́ sọ òlẹ̀ wá jẹ́ ìmáàmù nígbà náà ẹgbẹ́ tó jẹ́ ìmáàmù òun gan ló ti ní ṣe ti bẹ́ẹ̀ wà lẹ́ka àbọ̀ gan ibi tó bá là ń lọ náà lábàlá tí a dé náà fún fún àwọn tó jẹ́ aṣáájú wa bẹ̀rẹ̀ látòrí tó jẹ́ àlámọ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn ni ó fi lórí àwọn tó jẹ́ ọ̀rọ̀ táyé ọlọ́run wa fún ọ̀tọ́ náà lórí gbogbo tí ọmọ ìwúlò fún wa ọlọ́run sáà bá wa fún wa láti lórí ti lórí ẹ̀ ìlera àti ìyá àwọn àwọn ọ̀mẹ́. wọ́pọ̀lù tó ìka ti áàbì ìsúná bàbá ní àwọn ẹ̀sìn ìsúná yìí lẹ̀ áta bọ́ọ̀lù náà tún yẹ̀sẹ̀ kìlìbù náà tó ààrẹ láti fún wọn. wọ́n fi ilẹ̀ dépò pé àwọn èèyàn máa ń sà wọ́n á máa ń ṣe mà níbi ṣíṣe àdúrà táwọn èèyàn máa ń ṣàdúrà fáwọn tí wọ́n jẹ́ alábòjútó àlámọ̀lẹ́ ọ̀rọ̀ ayé wa. kọ́dà wà sí hóònà zọ́nà mímọ ìyẹ̀fọ́ àlùwò ẹni tí máa ń ṣe é gan wọ́n sì máa lérò àbúrú tó tọ̀ ẹ̀rí yùsì hóònà zọ́nà wọ́n á máa lérò àbúrú sírò àwọn ẹni tó bá ń ṣe é ṣe síbẹ̀ pé wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ fẹ́ẹ́ gbowó pàtó náà òun náà ti tòwó lẹ́nu ẹni wá ti kẹ́ dúdú ẹni ò ní kó dúdú wá oríṣiríṣi làwọn yẹn wọ́n sọ kò sí tó fà á ọ̀lùdé táwọn yẹn ti fúrú kàn yẹn tẹ́lẹ̀ ẹ pé ẹni ẹ̀ máa wọ ọlùdé tó bá lù tọ́lùdé bá lù tẹ́lẹ̀ ẹ̀ fẹ́ wọlé ẹni pé ara ó ti sinmi ara ó ti sinmi rẹ̀ àárọ̀ ti sinmi bàbá ní lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké bàbá nǹkan ní lérò yìí ta lórí sáfọ̀ ní ìgbàkan sọ yìí dáadáa àwọn ọmọ rẹ̀ tó bá lọ lé tó bá lọ lé tó kù àti padà wáyé ọmọ rẹ̀ tó tó mi bá dé báyìí sí kọ́mọ tètè tó kú kàtó wọn fẹ́ lọ lé padà náà ló lórí orí ẹ̀ bó ti rí náà nìyẹn àwọn tó lọ báyìí wá ti pa jù ní wọ́n tó bá wá tó ń ṣe é lójú àwọn míì yóò hàn dàgbà sí àgbà ìwòlẹ̀ ẹ̀jẹ̀ ń bèèrè bẹ́ẹ̀ sì ni ìlànà àwọn afárá àdìsúná wàlìjàmá òun náà ní ilé. wàlìjàmá ìlà àbáwọ̀ ọ̀gbọ̀n àmì náà ló kú wà bẹ́ẹ̀ nínú súnà orúkẹ́ pàtàkì àpàdé wúwà méjèèjì á ń tún kọ́ ọ́dá sọ̀rọ̀ mo bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orúkẹ́ pé mo bẹ́ẹ̀ náà ẹ̀rí ká pé bẹ́ẹ̀ náà ká ti kàn wà á yẹ sọ abisọ̀lá káwọn onúwò bẹ́ẹ̀ mẹ̀ǹgá yìí kọ́sílẹ̀ ń tọ̀wé láyé ní sí ìdádúró tó pẹ́ láyé ní sẹ́kẹ́ni láyé ní sí ìdádúró kan eléyìí tó pẹ́ láàrin àdúgbò àti òun. ọ̀sọ̀ láti ìlú wa irun mímà kàkà dáa ní ìbéèrè ìjùmọ̀ rákà méjì lè ti àparapọ̀ wà lórí ẹ̀. bá a ti kà á yìí ẹ̀mí ọ̀rọ̀ ti àhá táwa tó lè kó káwọn ló ń pè é tó ti rákà mẹ́ta mẹ́ta yóò lẹ́yìn táwọn ọba tó lọ́la ti rákà mẹ́ta làwọn náà ti jí mọ̀ táwọn o. ẹ lọ kọ́lẹ̀ pẹ̀tọ́ bá ti lọ́la táwọn ọba tó wọ́n pé ìrún jí mọ̀ táwọn o rákà mẹ́rin ní yà níjọ bẹ́ẹ̀ níjọ mẹ́rin sẹ́yìn dàbí níjọ márùn-ún sí i. mo bọ̀ láti ìdá àwọn àtọ̀tún ìlànà jáde jọ náà. àwa dé mọ́ọ̀gì síbẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ ra kẹ́lẹ́kàn àwa sọ̀kà lórí ọ̀kadà. mo bá lóbẹ̀ nìkan ó gbé aago chọ́ọ̀kì lọ́wọ́. àyẹ̀wò àti ìdáhùn ọba tí mo wo ẹgbẹ́ rẹ̀ mo ń bẹ̀rẹ̀ kátó wọn tó gbogbo lẹ̀ lórí iṣẹ́ àpò òkúré lórí yẹn òun ló jẹ́ àbùkù ọba lẹ́gbẹ́ abẹ́rẹ́ òun lè bẹ́rẹ̀ òun ló jẹ́ àbùkù ọba lẹ́gbẹ́ bí èyí tó ń wá ọ̀dà pọ̀ ọ̀dà àdàlú mi àdàlú mi gbẹ̀ àwọn àwọn ìnáwó àdàlú òun wọlé láyé onímọ̀tò òdodo wà láàrin òun sí i ìtumọ̀ rẹ̀ ni pé òtún àbẹ́lẹ̀ wò ní wọlé làǹtọ̀ rẹ̀ òpàtà abẹ́lẹ̀ rẹ̀ ni pé ó ti sọ fún un pẹ̀lú tẹ̀sẹ̀ tó ń ṣe ṣe tẹ̀rìn láàrin nìyẹn. ẹni kọ́lá àdàlú ló sọ fún tẹ́lámù kúta ń bẹ àdàlú ló pè ó ti firi kò yé wa òun àbá tẹ̀rán bẹ̀ àdàlú ló pè fún ọ àdàlú náà ni gbogbo ẹ̀ dàbí ó dàbí wọn apapọ̀ náà lé.

ẹ wo ibi ọjọ́ mélòó kàfẹ́ yìí ibi oṣù ọdún mélòó kàfẹ́ yìí tí báwọn àgbà náà lápẹ̀rẹ̀ mí náà tẹ̀síwá lọ́wọ́ àgbélé lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ fọwọ́ fọwọ́ fún kọ́ pamẹ́ abẹ́rẹ́ tẹ̀síwá lọ́wọ́ àgbélé lọ́wọ́ jọ́ọ̀nù lápẹ̀rẹ̀ mí náà fún wa aláìlẹ́ka ti ọ̀rọ̀ ọ̀bẹ àlùkà sí àwa ti mọ̀ ọ́ lọ́dọ̀ wa káwọn jọ yà wá lẹ́nu kí wọ́n ti tẹnu máa yẹ kí wọ́n máa tẹnu wọn káwọn náà kọ́ ká fún ọ̀dọ́. torí pé yóò di lọ́la ẹ kàdí bá àwọn ọ̀gá dìde ní pé lọ́dọ̀ tó wa o kò sí lọ́bẹ̀ ṣe ọbẹ̀ káwọn èèyàn tó ní fóun fún ṣe tuntun lọ́tọ̀ náà àwọn aláìní kan ṣe ó ti ṣe kẹ́lẹ̀ ó jọ yẹn bẹ́ẹ̀ ẹ wá wà lọ́dún yẹn kò òun ò pé ìlú ọmọ àgbo lọ́wọ́ láti tọwọ́ tọwọ́ fún ara ẹ̀ka lọ́wọ́ ní ìwọ òwúrọ̀ ìwú kan tèmi lójú ọ̀ka tó lọ lẹ́rù tó wọn náà bá ti ẹ̀fẹ́ lẹ́nu tó sún ẹni kéde tó wà lẹ́rù sí ibi wọ́n pa àjọ ìgbẹ́ni wọ́n pa àjọ ìgbẹ́ni ẹ̀ wà lọ́wọ́ wá sí òun lọ́wọ́ ìbáwọ̀ yẹn kò sí wà ní ẹ̀rọ tó ń bá yẹn láti mú òun lẹ́kẹ́ni yóò lè kórìí wọn sápò yóò lè fún ọmọ yìí pé wọ́n lè wá sọ́dọ̀ àwọn àwọn nígbà lọ́dọ̀ bí ìgbà tá a sọ lé nìyí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ mi níbi àlùkò àtàwọn ìdílé mi wọ́n lẹ́yìn kan pé àwọn pàdé rẹ̀ wọ́n mọ̀ mi kí sàkúrẹ́ bí o wọ́n làwọn òbí náà kàn ní àwọn wá délẹ̀ ẹ̀tọ́ alẹ́ tí wọ́n fáwọn èèyàn wá mú tọ̀ ní kankan tí o ọwọ́ abẹ́rẹ́ ń lo kẹ́níkà ẹnì yẹn wá dáná tuntun ó tẹ̀jẹ̀ jọ ọ̀rọ̀ yẹn wá jọ mẹ́bẹ̀ tó wá bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ òde. gbé ọtí jáde ọtí lọ́wọ́ bí lo nǹkan tó nínú wọn. ìmọ̀mù ti ṣe ní ìbáwọn tó ní pé ẹ ayé máa ń fi wúrọ̀ àwọn bàbá àwọn olùkọ́ àti táwọn bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá máa wí pé aṣáájú ni wọ́n wúrọ̀ àwọn kan wọ̀nyí náà fún ọ̀sẹ̀ láyé àti máa lò ó. ọ̀rọ̀ wa yà lọ pé ẹ máa wọlé bí náà láṣáájú ni tó ké nínú ẹ̀kọ́ wọ́n tó ń kọ́ wà ẹtí ń gbọ́ wà ló ń tí ọ̀rọ̀ lè dúró ara pípẹ́ tó lòun kẹ́lẹ́ òkúkú yé mọ́ ẹ̀ lọ sí i pé ẹ̀yin náà máa wò ó nígbà tẹ́lẹ̀ kó pè lórí ẹlẹ́sìn tí ó ní òun ṣe wàásù èèyàn tẹ bá yìí pé báwo ṣe lórí ẹlẹ́sìn yọ ọlọ́run ká pè wọ́n ni ìgbẹ́kúgbẹ́ wò ó. tí ìbá yẹ pé ní ẹ̀yà tako làákà yìí wọ́n tó bí sàlàyé àwọn ẹ̀sìn fún ẹ̀tọ́ kàní ọ̀rọ̀ náà kẹ́kẹ́ nípa ẹ̀fẹ́lẹ̀ ọlọ́run ká pè ọ́ náà ọmọ ẹ̀rọ ti mọ́kù ẹ̀ka ní ìlú tó kú lọ ọlọ́run ká pè ọ́ náà ní ìfọ̀fánà lẹ́bẹ̀ẹ́ náà ìlọrí dágbẹ́lẹ̀ kí lọ́nà tó wà wẹ̀ ṣé ń tẹ́tí wọn ni àbí wọ́n ẹgbẹ́ tí àlàló ti tó tí wọ́n ti máa ń dúdú lọ́wọ́ bàbá náà wọ̀nyí ẹ̀dá ẹ̀gbọ́. nǹkan òní ta lọ́wọ́ lẹ́yìn. káwọn àwọn alẹ́ lọ ti bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti káwọn wọn sọ̀rọ̀ látara wọn. káwọn àjọ àwọn alẹ́ lọ àwọn ti mọ̀ yẹn àwọn bóde kẹ́tí wípé ìyẹn ti yí àwa nínú àwọn màálù láti tọ́lọ̀ ní bọ́tọ̀ wa lọ́wọ́ lórí ọ̀nà ẹ̀kọ́ yìí àbẹ̀tẹ̀ àwọn tí wọ́n bá mú wáyà sí láàpè kábàrù rẹ̀ bọ̀ kábàrù rẹ̀ àtúmọ̀ yìí pé àwọn kábàrù kan bẹ láyà kúrò sínú kọ́ abẹ̀dẹ̀ káyọ̀ kúrò mọ́dá kẹ́sì bẹ̀rẹ̀ máa nà lù ìlú ṣẹ́rẹ́ á àwọn nà lù ìlú á kìlẹ̀ ìdí ò lè ṣẹlẹ̀ nínú àlámọ̀ lọ́rọ̀ ẹ̀sìn náà ẹnì kan ọ̀gbọ́n ọ̀gbọ́n fún ayé pé nǹkan tá a ti mọ̀ nù wọn ìtumọ̀ ẹnì kan sọ èyí ló ń túmọ̀ rákà lóye kẹ́nì kan wá dúró àgbọ̀dọ̀ pé rákà mẹ́ta rẹ̀ wọ́n gbọ́dọ̀ tó mọ̀ lálùkù kò lè ṣẹlẹ̀ la nàbí yá báàdà o kò tá a lè fi lẹ́yà lẹ́yìn kò tá a lè fi lẹ́yà lẹ́yìn kò síwájú بموت نبينا محمد صلى الله عليه وسلم انقطع الوعي وعي ما هو لبما tẹ́lẹ̀ kọ́ máa tún fún ayé pé nǹkan kan ni òun tó fẹ́ mú wá táwọn àyẹ̀sáájú tí wọ́n sọ kalẹ̀ àbí tàbí ò sọ tó sì jẹ́ pé ẹ̀sìn náà láàmà sí i. yẹ́n ti àrùn bí ìmọ̀ lè fi rọ̀ náà ìmọ̀mù ọ̀ka akéwú sókè níbi rákà méjèèjì ni wàlùsẹ́nu àyẹ̀kọ̀rọ̀ àbẹ̀rẹ̀ bá tẹ̀lé wúlá ní fíìmùmá níbi rákà alákọ̀ọ́kọ́ nínú rákà méjèèjì wọ́n fẹ́ kí ìmọ̀mù ọ̀ka súwátòlù fún wa ìbádàá ìbáfẹ́ à kàkà súwátòlù fún wa ọ̀yẹ́kọ̀rọ̀ bẹ̀rẹ̀ ká tẹ̀lé sáríà ìbádàá ìbáfẹ́ à ní súwátòlù mọ̀nàfíkì tó kà súwátòlù mọ̀nàfíkì ẹ wò lọ o ẹ pé á lò pé ìlà sọ̀ kí ìyẹ̀wò ti kẹ́ni kí ìyẹ̀wò gùn abẹ́ owó púpọ̀ rẹ̀ náà lò sọ́ọ̀tù ìdúmọ̀ sọ́ọ̀tù gbogbo tó dàbí kò sí èyí tó jùlọ àwa ni nígbà wọn ti ní kókùn wọn kà péjì mẹ́ta àwa lè ní bá tọ̀lọ̀ ẹ̀sẹ̀ ní kíláàsì rẹ̀ ní sọ́ọ̀rì mẹ́ta àwa ní sọ́ọ̀rì mẹ́ta òun ti kẹ́lẹ̀ òun lọ bẹ́ẹ̀ tà wọn yẹn torí kó wọn ní kẹ́lẹ̀ torí wọn ní kí òun gbọdọ̀ kù ẹ̀ ń bà sọ́lẹ̀ ẹ̀ pé tà sọ́lẹ̀ kì í tún tà sí ju kì tà sí ni wọ́n fẹ́ ká ń mú bẹ́ẹ̀ ẹ̀sìn wa dínú ọ̀dá dínú wọ́tọ̀ ìsìlámù dínú ọ̀dá dínú wọ́tọ̀ wọ̀nyẹ́kọ̀ọ́wù fìràkà tìtàníyà bá àlàlẹ́ máa gbà kó wá kà ní fìràkà ẹlẹ́ẹ̀kì lẹ́yìn máa ti àbùkù láti mọ̀nà bìkí. bákan náà wọ̀lẹ́ àdáwù alẹ́ ìsọ̀lá ti wọ̀ sọ̀rọ̀ nípa àbẹ̀bí náà káàrà yẹ kọ̀ òbí lọ káàbẹ̀ máa kà méjèèjì kàmá wà wọ́n fún mi àti àgbà. lẹ́gbẹ̀ẹ́ mọ́ نيكا مين او يقرا في الاولى بالذات اسم ربك الاعلى امال انت مين انت يقرا في الاعلى الاعلى الاعلى فهو كتبت هنا كتبت كان فمن ثانية الأداك حديث الغاشية أفكا صوت الغاشية ذاك لك إجريك أمين فقد صحى أنه صلى الله عليه وسلم wọ́n ló tún lẹ́sẹ̀ lórí ìmúlẹ̀ ètò káàrà yẹ kọ́ àyáná ìdùnnú àti ọ̀mùnàfíkì wọ́n ló fi ìmúlẹ̀ káàrà bí àwọn àgbà sọ́kù ìdùnnú àti sọ́kù ọ̀mùnàfíkì náà kàwé wọ́n àyáná bẹ̀sẹ̀bì wọn gọ́ọ̀ṣìyà kàwé àti sọ́kù àyáná àti sọ́kù gọ́ọ̀ṣìyà. بل ولا يقسم سورة واحدة من هذه السور بين ركعتين ونصف دور النبي يقول سورة نفس nínú àwọn ilé ti ìyẹn níbi ìrún jimá ni wọ́n sọ wò ànábì òfin pín súrà kan sí méjì nínú àwọn súrà kan sọ yìí níbi ìrún wọn nílẹ̀ ànàdá nígbà tí láwùjọ náà wọn ní bí ìrún ṣe léyìí níbi ìrún jimá wọn ní nínú èyí tí bàbá sọ níbi wọn ní ẹ̀ka náà ta ko sunna níparí wọn ní kí wọn kò fi ní kí wọn fi ní kí wọn wọ́n ní nínú wọn tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọgbọ́n òye tá a fẹ́ mú bẹ̀ níbi káka kéwú sókè sísọ láti òkú àmì ìrìnjúmọ̀ òun náà lè táwọn olùdá yà lè ka ábùlà mùsùlùmí àfún ìrìnlẹ̀ mọ̀tò wọ́n lé yìí ní ọmọ jẹ́ pàápín etí èròǹgbà tá a fẹ́ fi jímà àbí níbi ká gbọ́ kùránì tó wáyé. Turukú pàtàkì wáyé kéèyàn ka kíláàsì ìjùmọ̀ tàbá ní kéèyàn ka sọ́ọ̀tì lọ́nà àdúgbò káka jẹ́jẹ́ ẹni gbogbo wọn àti gbọ́ ìtàǹtọ̀ yẹn wọn àti ìdímọ̀ ìtumọ̀ táǹtọ̀. abẹ́rẹ́ bàbá lánàá lọ́ẹ̀ tí ọlọ́sọ̀ fún wa ní gàláyè tó lè dìka fún fi báàbù kọ̀láàbù ìdúnwà tó tó lè dìka fi ìdí ẹ̀ múlẹ̀ léde àkọlọ̀ tó bá tàbí kó ní ìlapa nínú gbàtẹ́yà ìdíkà pẹ̀lú ìtọ̀ ọlọ́run ṣá Allahu ta'ala dáàbì tí ó tó máa wáyé òun lè tá a máa bẹ̀rẹ̀ láti àgáàmù pẹ̀lú àbẹ̀rẹ̀ ẹ̀yìndẹ́ yìí kí ọlọ́run kò ti ká ju ọjọ́ náà lọ. sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.